Simbide simbide bolide zoro simbere kutubere. Thank you. Hello, ladies and gentlemen. We are here for question and answer. Question and answer. Tí o bá ní question, má send the request. Tó bá ní question ni kó send the request. Tí bá ti gbé ẹ wọlé má kémi, go straight to your point. Ọba, Kí ni ìbéèrè yín? um, ìbéèrè tí mo fẹ́ béèrè ó lè fọ́ ní ọba. Cause normal normal ni mo máa ń ṣe interview so mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Like ọba tó bá sọ pé tó bá sọ pé kẹ́ kiss obìnrin tó ní bad mouth as in tó ní bad mouth odor fún hundred thousand ṣe lè ṣe. Àtẹ̀lé tó ní bad mouth odò àtẹlẹ tí ò ní ní òkín kiss. why ten fi kí ló dé ó máa wà romantic náà. ìwọ mi ni mi ò kí n ṣe. Ah, ah. ó ga ọ ṣé mo lè béèrè mi lọ́wọ́ yín. o lè béèrè bí one million. ok ok ọba tẹ bá rí èèyàn tó fẹ́ fún yín bí i um, five hundred million after um, ok five hundred million pé kẹ lọ pààyàn ṣe lè ṣe. mi ò kí ń pààyàn. odidi five hundred million ọba. bó bá fẹ́ ra gbogbo àgbáyé fún mi mi ò lè pààyàn. ẹ ṣú ọ. ok ṣé mo tún lè béèrè mí. ẹ lè béèrè question hundred ṣe. ọba bẹ ṣe wà yìí kí ni nǹkan tẹ nífẹ̀ẹ́ jù lára obìnrin nǹkan tí wọ́n máa ń láìkì jù lára obìnrin. bẹ́ẹ̀. ìdí ni. ìdí. obìnrin bá ní ìdí. ok. nǹkan tí mo láìkì jù lára obìnrin ni. Hmm. ẹ láìkì ẹyàn. Hmm, kò tó ìdí. ok. ìdí ni ìdí ni hobby mi ìdí mo láìkì jù láyé um um ok ọba bẹ ṣe wà yìí bóyá um, like ẹ lọ síbi iṣẹ́ ẹ wá gbàgbé nǹkan sílé ìgbà tẹ wá délé ẹ wá bá ọ̀rẹ́ yín tímọ́tímọ́ lórí ìyàwó yín kí lẹ máa ṣe. máa kí wọn pọn kírísítẹ́nì tó máa dẹ̀ sọ fún àwọn méjì wípé wọ́n jáde kan máa lọ láyà tàlàfíà máa dẹ̀ sọ fún ìyàwó mi pé wá sowó wà lọ́wọ́ ẹ̀ má dẹ̀ fún lówó má dẹ̀ lọ́ọ́ bẹ̀ẹ̀ tílé mi ẹ̀ má dẹ̀ máa gbégbé ayé ẹ̀. Hmm, ẹ ṣú ọba. yá mo ti sú nìyẹn náà ṣe rí mentality àwọn ọmọ nàìjíríà don't understand wàá bá èèyàn pẹ̀lú ìyàwó wa máa jà for what òbó pọ̀ ń ta why you will be fighting because of woman àwọn máa dóra wa máa fira wa sílẹ̀ àdókùn ni gbogbo wa ń dó náà ẹni tó fẹ́ sílẹ̀ ẹnìkan ló ti ń do tẹ́lẹ̀ náà kí wọ́n tó do so ó dẹ̀ ní oko ẹ̀ ti sú òun ó dẹ̀ ní ọ̀rẹ́ ló kàn to make simple life wàá dẹ̀ filẹ̀ ìyàwó mi tó bá yẹ pé èmi ni màá tún fún ìyàwó yẹn lówó pé kó lọ fi ṣètò ara ẹ̀ dáhùn ó dẹ̀ máa fọ́rọ̀ mi lọ màá dẹ̀ lọ fẹ́ lòmí lẹ́sẹ̀kẹsẹ̀ That is all. Hmm. ok ọba mo tún márùn dáwọn fún yín ọba bẹ́ẹ̀ ṣe wà yìí <clears throat> tí má lọ pé mo fẹ́ fẹ́ yín bí èlò la ẹrù bí a mú lè ní sàkáǹt láti fi fẹ̀yìn bẹ̀ ṣe wà. ẹ máa ní ten million naira. ten million. ṣé mi ló yẹ kí n ní owó abẹ́yìn. èmi ń lówó already mi ò kí ṣe tálákà because ìdí tó obìnrin fi gbọ́dọ̀ lówó sàkáǹtì ni wípé mi ò kí ń gbé bùkátà rárá ó bo àtọkó ló pawọ́pọ̀. ọba o so mo gbọ́dọ̀ lówó kí n tó lè fẹ́ owó yẹn kì í ṣe torí tèmi ò torí tara ẹ ni because o ò lè bèrè anything lọ́wọ́ mi kì í ṣe nǹkan tó pa wá pọ̀ ni pé kí n dú ẹ kájọ dóra wa tó bá dẹ̀ ti tílẹ̀ bá ti mọ́ kó gbọ̀nà ibi iṣẹ́ ẹ lọ kémi náà gbọ̀nà ibi iṣẹ́ tèmi lọ orúkọ àfún mi sẹ́tì tẹ̀ tó ń ṣe so face life kémi náà face life mi so anytime tá a bá fún ara wa ní breakfast kò ní dùn anybody. ẹ gbà so ọba mo ṣe wáyé like tí n bá fẹ́ yẹn ẹ ní tọ́jú mi rárá lẹ́ sọ yẹn. mi ò kì í tọ́jú èèyàn wọ́n ló máa tọ́jú ara ẹ̀ náà ṣé ẹnìkan lè tọ́jú ẹnìkan ni o ò lè tọ́jú lè tọ́jú ẹ nǹkan tó máa ṣe sílé ni pé kí n ro oúnjẹ sílé kó so oúnjẹ kí n jẹ kí wọn náà jẹ bọ̀ wo fẹ́ ra pátá wo fẹ́ ra aṣọ wo fẹ́ tẹ́kẹ̀ ara ẹ̀ wọ nìyẹn kò kàn mí wọ́n ti kọ̀ sámi ok màá wá gbé lọ sí. tí o bá dẹ̀ tí o tí o bá dẹ̀ need ni ò ní dú ẹ màá lọ máa dẹ́lù míì níta. ẹ̀ẹ́ ok ẹ yẹ kí n wá gbé lọ síbòmí tí like okay. èló lẹ́rù bí ọkùnrin ní láti fi fọ́mọ yín kọ́mọ yín tó lè kẹ́ tó lè gbà pé kọ́mọ yín fẹ́ èló lẹ́rù bí ọkùnrin gbọ́dọ̀ ní sàkáǹtì. kò kàn mí ìyá ọmọ mi ló máa determine nǹkan tó ń fẹ́ ó lè sọ pé òun fẹ́ fẹ́ ara àárọ̀ ó lè sọ pé òun fẹ́ fẹ́ sápá ó lè sọ pé òun fẹ́ fẹ́ fọ̀gá ó lè sọ pé òun fẹ́ fẹ́ bìlóníà tèmi ni wípé tọ́mọ bá ti mú obìnrin wá ṣé tó fẹ́ fẹ́ rẹ̀ oníbẹ̀ ni ṣé o láìkí ẹ̀ oníbẹ̀ ni ṣé o ti ro dáadáa oníbẹ̀ ni ó dàbọ̀ mi ò fẹ́ mọ iye tó ní. <laughs> Ah, ọba bọ̀ mo ṣe wá má láìkó ọkùnrin tó ní nǹkan lábẹ́ ọ̀ ṣẹ́yìn ní nǹkan lábẹ́ bẹ́ẹ̀ ṣe wà. ṣé ẹ ní atm síbẹ̀? atm mo kí n lo atm. sì bọ̀tẹ́ atm. Yeah. atm mẹ́rin ló kó mi. atm mẹ́rin. yes tẹ bá kó. ṣé atm card. atm card tẹ bá kó mẹ́rin ẹ̀gúnra báyìí nígbà tí mo wọn kó mi mẹ́rin ni mo yọ ń ẹ ló kó nìyẹn. mi ò lọ. kókó yín kéré gan-an. it is a pity for you. <laughs> lọ mú atm wá. atm mẹrin kó gogúnra kó wo bó ṣe máa gùn tó. atm kéré gan-an ọ̀hún àbí atm card kọ́lẹ̀ sọ. bá atm card níbẹ̀ yẹn kó mẹ́rin gúnra kó wo bó ṣe máa gùn tó. ọba ẹ lóko ẹ lóko jàre mo tẹ ẹrù bá pé àti ẹ fi mi ò kí máa o hmm. tẹ bá mọ̀ pé mo ẹ yiri ẹ ọba like how many minutes àbí hours lẹ lè long glory obìnrin. ó dìgbà tóbìnrin bá sọ fún mi pé òbò ti ń rò òun kí tó release. ọba yẹn cap. you can come today to come and verify the kingdom of God in your life. Kewa few, kewa kewa wo He said, oko ọba Solomoni kẹ wá jẹ́rìí sí béèrè lọ́wọ́ ìyá Joshua àná béèrè lọ́wọ́ Simbi kó béèrè lọ́wọ́ kí ló mi àwọn tó tí mo ti dórí nìyẹn náà. Eh. <laughs> Oh, ok ok ọba ẹ wọ ọba ẹ jọ mo mọ ọkàn tí mo fẹ́ bèrè mọ́ ọba ọba mo tẹ̀lé kíkiri ni ẹ get ọba mo máa ń ṣe interview o like seriously mo máa ń interview àwọn èèyàn ọba ṣe lè gbà mí láì kí wá interview yín. That is five hundred thousand. Five hundred thousand ọba. Yeah. Ibo lẹ fẹ́ kiri. Tẹ́ ẹ bá ti interview mi ni. Ọba ẹ má ṣe bẹ́ẹ̀ náà. Ẹ mọ̀ pé mo ti wá ṣọ́ọ̀ṣì ń rí lẹ́ẹ̀mejì. Tẹ́ bá fẹ́ interview mi, màá sanwó. Tẹ́ bá fẹ́ do yín, màá sanwó. Àá tẹ́ bá Yes, that is my job. Ah gbogbo àwọn owó màtí wọn amẹ́ríkà yẹn mi ló máa ń dùn wọn. Mm-hmm. one million naira per night tí wọ́n fẹ́ sùn sí èèyàn mọ́jú tó bá yẹ pé sọ time five hundred. ó bọ owó yìí ti pọ̀ jù náà. ẹ ò rí bẹ́ẹ̀dì tí mo ń lò ní mi ò mi ò kì í ṣe tálákà náà. ẹ a mọ̀ pé kì í ṣe tálákà bọ́ ibo lẹ ti fẹ́ kí ah, ah, tó bá jẹ́ ìnìkọ́lẹ̀ wà láyé obìnrin oníròkódò. mi ò kì í dómi sí sápà olówó ni mo ń dò ṣé mi wá ní mrs akpan. mi ò sọ bẹ́ẹ̀ náà you are the one mo ní owó mi five hundred tó bá pè é wá dẹ̀ rà tó pè é wá dẹ̀ fi lẹ̀ that is it ayé ò le. ókè hmm. ọba kò sí wàhálà o mo mo ṣáà láìkì ń ṣá kọ́mùdé mo máa ń gbádùn yín ẹ mọ̀ máa ń gbádùn gbogbo cruise yín yẹn ẹ get bẹ́ẹ̀. wàá máa lọ ẹjọ́ ti pọ̀ jù. tó bá wà pé o ní question ni kó wá sókè o tí o bá ní question má wá sókè o tó bá fẹ́ join ìjọmọlúwàbí group whatsapp group twenty thousand ní okó díẹ̀ mi ìjọmọlúwàbí whatsapp group twenty k tó bá fẹ́ join palace ọba solomon hundred k àdèmà post ọjà nígbà méjìlá lọ́dún that is all. Hello, Ọba Solomon. Ẹ Ẹ ra sà. kí ni ìbéèrè tí? Yà ìbéèrè mi ni pé Ọba mi, happy new year. ṣé ẹ mi ẹ sà? mute mute mo ń gbọ́rọ̀ ìjọ. Ẹ mute ara Okay. yín mo ń gbọ́rọ̀ ìjọ. Aha. Wọ́n ní New Year èyí tá à ṣe lọ́wọ́ yìí January first st yẹn eh, a mọ̀ pé kàlẹ́ndà àwọn olóyìnbó ni. So mo wá fẹ́ kẹ́ bá wa ṣàlàyé ìgbà wo gan ni kàlẹ́ndà yorùbá ìgbà wo gan ni new year yorùbá. ẹ máa lọ bèrè lọ́wọ́ ní ọ̀fíìsì. a ò pa gbàgbà rẹ̀ yín náà ní ọba. èmi náà lè dáhùn ẹ but it's not my own job iṣẹ́ ọ̀ ní ọ̀fíìsì ni ká ní pé nǹkan tó tó tiẹ̀ ń gba sálárì nìyẹn so tí mo bá máa sọ ó máa ní ìdíkẹ́ sanwó fún mi máa wá sọ ìtàn yorùbá fún yín ọdún wa happy new year wa gbogbo ẹ̀ ni máa sọ but ọ̀rọ̀ fífẹ́ ń gba sálárì torí ó jẹ́ ọba lé gbogbo ilẹ̀ yorùbá lórí iṣẹ́ pé kó sọ ìtàn yorùbá fún wa. ẹ ọba ẹ bá háàdì yọmi ọfífẹ wọlé kí wọn sọ ìtàn fún wa. ok mo máa bá yín pè é sọ. ẹ ṣe. so kí ni ìbéèrè tọ̀dọ̀ ẹ jọ̀wọ́ ọba mo fẹ́ béèrè lọ́wọ́ yín kí ni reason tẹ́ ṣe yọ wá nínú group. torí pé owó yín ti dé òní ọdún ti parí. ọba bò ẹ ṣàlàyé bẹ́ẹ̀ fún mi náà èmi ò mọ kọ́kọ́ ń pa yẹn. mi ò kí máa ń pèèyàn personally mo máa ń sọ̀rọ̀ lórí live generally mo dẹ̀ ti sọ sínú group wípé on the thirty one owó everybody deal ẹ tó bá ti sanwó àwọn ayọ́jáde gbogbo inú adẹ̀ ti yọjáde àwọn tó sanwó nìkan ló kù sí. no no ọba abẹ́ẹ̀kọ̀ ẹ ìjọ́ wo lẹ ti wá sórí live lórí Instagram gbẹ̀yìn. torí pé mo fẹ́ gbowó ni mo ti fẹ́ gba yìí. ẹ bá gbá wa lẹ́sẹ̀ wá padà wá sórí Instagram. bẹ́ẹ̀ni tí bá bọ a máa bẹ ẹ̀yin ẹ̀yin náà ní sùúrù a máa máa bẹ ẹ̀yin kẹ́ wá sórí live lórí Instagram ẹ kì í wá. tẹ bá ti sanwó tán báyìí máa tó lọ ni mi mọ mo wá gbá yín. so báwo la ṣe máa rí gbogbo nǹkan tá a sanwó fún gbà yẹn. tẹ bá ti sanwó nísìnyí màá bá post ọjà nígbà méjìlá lọ́dún once in a month so tí bá ti post ọjà gbogbo ẹ̀yin tẹ́ wà níbẹ̀ ní twelve ní oṣù eléyìí ó dúdú oṣù tó ń bọ̀ kí tó wá. <laughs> pẹ̀lú mi. ó kọ ẹyẹ kan ó kọ ẹyẹ kan tí mo fẹ́ béèrè tábà tábà nísìnyí báyìí bọ̀ owó tọ̀dọ̀ mi ò tó hundred thousand tẹ́lẹ̀ ọba. hundred k the money is hundred k ẹ wá bá mi san owó hundred k torí pé ẹ mọ̀ nísìnyí báyìí mo nídìí láti ṣíta ọjà. mo mo lọ́wọ́ mo broke january de la wà ẹ̀dẹ̀ pé sápà wèrè gan torí mo mọ̀ pé sápà ló jẹ́ kẹ́yìn náà wá so sápà gbogbo wa ló so hundred k yẹn bọ̀ owó tọ̀dọ̀ mi ò tó hundred k náà ọba. everybody hundred k àtìyàwó ọba àtọmọ ọba àtàbọ̀ ọba kú ọba <laughs> ọba so gbogbo everybody is hundred k everybody àtọmọ ọba olórí ọba. la máa wówó lọ báyìí torí sápà wèrè gan so ẹ jọ tọrọ ẹ̀yin tẹ́ bá wà kọmẹsẹ ṣẹ bá mi torí bí mo wà yìí sìn àárọ̀ jàpá so a dẹ̀ ní ìdówó láti ta ọjà ó yẹ yín so hundred k lọ́ba làwọn fẹ́ gbà báyìí ten thousand twenty thousand ọba máa gbà kò sọ̀rọ̀ pé owó oníbàárà ọba máa gbà twenty thousand. bó ṣe wà nísìnyí bàárà náà ló ti fẹ́ tọrọ ọlọ́dún yìí. ṣe ìyẹ̀wò sápá wà sápá wà mí ìnáwó sápá wà ọba ọlọ́run kò sówó ó kí yé mi láì lọ máa ṣe bára ní comment section mi ò gba àwọn lé bára sí tí ò bá ti lè ẹni tí ò bá ti lè sanwó ẹ̀ lọ́dún yìí kó má wá sí balance kò sáàyè bára níbí question question la ń béèrè níbí question question and answer bára tẹ tọrọ ní twenty twenty two twenty twenty three still náà ẹ ò tí ì rí ṣe ní twenty twenty four mi ò kókó wèrè kó wèrè mu. wọ́n fẹ́ bá báyàn rìn ní twenty twenty four báyàn gidi rìn má bọ̀ oníbàárà rẹ̀ ọba Solomoni ní twenty thousand wọn lọ máa tọrọ bárà kiri kò sáyè gbogbo yẹn ẹ̀ tó bá lè sanwó yẹn lápá ara kó má wá sí pálásì wa ìyá Jòsúà fúnra ẹ̀ ló sanwó ẹ̀ kò sẹ́ni tó bá san hello. ọba. lálàáfíà ni. ẹ káàárọ̀. kí ni ìbéèrè yín. happy new year. kí ni ìbéèrè yín. ọba òun fẹ́ béèrè pé ṣé christian ni ni àbí muslim. mi ò lẹ́sìn. àbí àbí babaláwo. mi ò lẹ́sìn kankan àmì humanity man. Ah, ah. ẹ máa ń lọ ìjọ zion mo lọ ń jó níbẹ̀ ni. so ọba mo ní ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín tíyàn bá ní bíi girlfriend méjì ń sìn tó dẹ̀ fẹ́ fi ìkan lẹ̀ as in oní girlfriend méjì o ti wá wò pé twenty twenty four o fẹ́ serious o fẹ́ fi ẹyọ̀kan lẹ̀ kó máa tẹ̀lé ẹyọ̀kan bọ̀ o mọ bó ṣe fẹ́ fi ilẹ̀ báwo ló ṣe máa ṣe báàlẹ̀ náà ṣe máa ṣe é ọba. máa lọ kó sí tọ́mílà bíríìjì ni kó lè fa àwọn méjì sílẹ̀. rédèrèdè. <laughs> we are here for only question and answer mi ò sí fún àlàyé kankan àbí tó bá fẹ́ join ní palace ọba solomon tó bá fẹ́ join palace hundred thousand tó bá fẹ́ join ní group whatsapp group ìjọ ọmọlúwàbí twenty thousand hello. kí ni question tẹ́tẹ́ pé. ọba àgbáyé. ọba àgbáyé. kí ni question yín. ara sà. ọba. ẹjọ ẹni tó bá ní question ni kó béèrè question. ẹ lọ bá no èmi èmi èmi kàn fẹ́ kí ni mo máa enjoy program ọ̀bẹ máa. ìjọ ẹ má bínú ẹ má bínú sà lẹ́yìn tẹ́ bá kí mi tán báwo ló ti fẹ́ dowó fèmí owó ló bá mi mi ò láì kékeré ẹ mo máa ṣe àkáǹtì máa ṣe two k sí gẹ́gẹ́ bí bóyá. ẹ sáré ṣe ẹ sáré ṣe kó dòdò pé máa kí mẹ́jọ ẹ sáré ṣe first. two k ló wà lọ́wọ́ mi o. ẹ ṣe one thousand ló bá yẹ kó one thousand ló wà lọ́wọ́ mi. ẹ dẹ̀ máa gbé. ẹ jẹ́ kí bàbá kejì sọ̀rọ̀ sẹ́yìn ní question àbí. ẹ bẹ́ẹ̀ ni ọba mo ní question. wọ́n á kí ni ìbéèrè yín. mi lọ gbé báìbù yìí nà mo rí kíní kan ní mo fẹ́ bóyá ẹ lọ gbé time is going. thirty ẹ ti sẹ́ǹdì owó yẹn kàbẹ́ sí wa ń bẹ̀. àwọn ilé bíbí pò tó bá wà wọn ní question ni kó wá sókè tó bá ti ní question jókòó sáyè ẹ ìrọ̀lá yẹ ẹjọ́. àkàrẹ o. kí ni ìbéèrè yín. mo fẹ́ béèrè pé kí ni ìyá lè ṣe kí ni àti lè sá fún ẹ̀ṣẹ̀. jókòó sínú ẹ̀ṣẹ̀. jókòó sínú ẹ̀ṣẹ̀ má sá ẹ̀dọ́ bá sáfẹ́sẹ̀ kò kì í lówó lọ́wọ́. ó dàbí pé ẹ̀yin tẹ́ wá ń bí máa padà wá létà ẹ jẹ́ ká máa lọ sí tiktok ká lọ sáyé díẹ̀ ní tiktok ẹ jẹ́ ká máa lọ sí tiktok torí question and answer kò kí máa easy láti ṣe ní instagram. I don't understand you people. Oya jẹ́ just lọ wo Hello.